وصفيه من خلقه وحبيبه صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم ربنا زدنا علما اللهم ربنا زدنا علما اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إنا نسألك علما لا ينسى اللهم إنا نسألك الهدى والتقى والعفة والغنى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 àti gbogbo àwọn ẹni tí wọ́n bá ṣẹlẹ̀ lánàá ìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí ọkùnrin máa di ọjọ́ ìgbéǹde àlùkìyà lẹ́yìn náà a máa tẹ̀síwájú bí ilẹ̀ ìlànà ta'ala rahmatihi wa fadlihi nínú tafsir al-Qur'an eléyìí tí a ń bá lọ nínú Suratul Baqara àyà tí a wá wà lórí ẹ̀ láti bí ọjọ́ mẹ́ta mẹ́rin sẹ́yìn tá ń ṣàlàyé òun náà ní Ayatul Kursi Ayatul Kursi àwọn yáyà náà ṣe tóbi àti yáyà náà ṣe kàǹkà àti ẹ̀kíkéré ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà ìwánúlá ìdáhàrà àríyé pẹ̀lú ìkọlù tó wáyé láàrin wọn àti àwọn àjẹ̀nú tó júwe bí ayatul kursi bó ṣe tóbi tó orí títóbi rẹ̀ iná òun náà làwa wà fún àwọn ọjọ́ méjì mẹ́ta tàbí lè ṣàlàyé ayatul kursi lónìí ìbìdí ìlà àwọn àkọsínú ọlá yẹn náà á tẹ̀síwájú lórí ẹ̀ àtẹ̀síwá wọ kí ni ìtumọ̀ tó ń bẹ nínú ayé yìí tó tó wá ṣe fún ló padà wá gba po àtọ̀mọ̀ áyá fi kitabillah ti áyá tó tóbi áyá tó káńkà jù nínú Al-Qur'an mo sì jẹ́ kó yíwa pé ìyàtọ̀ ń bẹ láàrin ṣúra tó tóbi jù àti áyà tó tóbi tàbá ń sọ̀rọ̀ pa ṣúra tó tóbi ṣúra wo ni ṣúra tó lọ Fatiha àbáwájú wá ń sọ̀rọ̀ ń pa ááyà tó tóbi jù ááyà ó ní ááyà tó lùkọ̀ sí kí ló dé a ní torí kí ááyà tó lùkọ̀ sí tó kó sínú àti báwọn àjẹnúgbó báwọn náà ṣe ń júwe pé inú tó yára dẹ́rùbà àjẹnú láti má lè kojú ọmọ ènìyàn tó tún wá jẹ́ tó lè protect ọmọ ènìyàn kú níbi gbogbo nǹkan tí ń jẹ́ láburú òun náà ni ayatul kursi ní ọjọ́ sí abdullah ẹ̀rọ ọlọ́run nínú tá a gbọ́dọ̀ lọ wá bá a ti máa wà mọ́ rí dáadáa òun ni ayatul kursi ìkan tó ní kálukú kan bùkátà sí òun ni irú ìmọ̀ ní tí a fi wà kò sí ìwọ̀n rí olóyè káwá lọ ṣiṣẹ́ lórí báyìí ṣe pé níjọ́ tó bá ti ń mọ̀ pé o ní kùrù sí yù lọ́wọ́ jẹ́ sí kùrù sí yù ẹ̀ dá ẹ lójú ju bí oògùn ṣe máa ń dá olóògùn lójú lọ tani tó gùn ẹni bá dá lójú kí lálà máa fi ṣe àfi máa ń gbani. wàá di pé àwọn olóògùn yẹn ó jẹ́ pé ẹ̀ẹ́dẹ́gbẹ́dá ní pàǹtí ni nígbà tó bá wọnú tó máa yàtọ̀ kùrù sí olóògùn tó bá ní òkígbẹ́ lọ́wọ́ òkígbẹ́ yẹn òun làwọn olóògùn gbà pé báwọn bá lè fi lo ìgbẹ́ dára tí wọ́n bá ṣáwọn láàké kò ní ràn wọ́n bá ṣáwọn ládàá kò ní ràn wọ́n ká tó máa sọ pé wọ́n fẹ́ máa fi ọ̀bẹ wọ́n fẹ́ máa fi jẹ àwọn kálá. ṣùgbọ́n gbogbo ọ̀ràn nǹkan tí wọ́n bá lè wọ́n mú dání kò ní ràn wọ́n nítorí pé ó gbà pé nǹkan tó ń lò yẹn ló dáhùn. òun náà confidently òun ni a fi máa gbọ́wọ́ kalẹ̀ tó bá lọ́bẹ̀ tẹ́ẹ̀sì agbára burúkú ẹ̀ lọ́wọ́ adẹ́gbọ́wọ́ ara rẹ̀ kalẹ̀ báyìí ṣe mọ́ṣá lọ ó ní kọ́fídẹ́ǹsì lórí ètò gbéra ni wọ́n lè asọ́fi ṣẹlẹ̀ nínú ni pé ẹni tó gbé ní tí ò tó nǹkan báyìí dání ó wá lórí ẹ̀ tó bá di pé wọ́n mẹ́yìn ń bọ̀ tó bá ti ní àyẹta lára ábẹ̀ tún dúró pé ẹ tẹ́sì ẹ̀ adékò ní wọlé wọ́n máa ní kùrù sí ìlọ́wọ́ sàrànwà a máa ní ìyá àjẹ́ kan ó lé ní pé a táyé ẹ̀ máa bàjẹ́ látò nílọ ìwọ náà wọ́n bẹ̀rù wọ́n máa kan kùrù sí ó dẹ̀ ní sẹ́ńtò ní kùrù sí ìlọ́wọ́ kò sí nǹkan tó bàjẹ́ lára wa kọjá sí ímọ̀nì tó yẹ ká ní pẹ̀lú kùrù sí ìyẹn orí òsì lára wọn bí àdàbà tó wá mọ̀ túmọ̀ rẹ̀ dáadáa lénìí bóyá ṣe ká lè mọ̀ pé agbára tó ju agbára lọ ẹnikẹ́ gbóná tí mo lọ láti láti bẹ̀rẹ̀ kò sí ènìyàn sábà wá agbára tó ju agbára lọ ayatul kursi ṣọwá spiritual attack physical attack anything tó wáyé pé attack pé wọ́n fẹ́ fi háàmù èèyàn èèyàn ẹgbẹ́ rẹ̀ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ abájújàn lónìí ayírú tó bá lè wò ó jẹ́ ó wá fẹ́ ṣe láburú kan fún ẹ gbogbo ọjọ́ tí èèyàn bá fi lè fi ní kùrù sí jù lọ́wọ́ aburú yìí ò lè kàn yẹn ẹ pé àìmọye ẹ̀rí láti kà sẹ́yìn fún ara wọn agbára tó bẹ́ẹ̀ kò sí èlò ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó wá mọ̀ọ́mọ̀ fi áyà yìí ó fi ṣe ìkẹ́ àti agbára ní fún gbogbo mùsùlùmí òdodo ó wá kú báwo ni gbogbo mùsùlùmí náà ṣe máa wá mọ ìyá agbára tí ń bẹ ní ọwọ́ rẹ̀ àwọn tá a fẹ́ gbéyẹ̀wò lé nínú awábẹ̀ Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ tí kìí ṣe tọ́lọ́ ọ̀rọ̀ ìfẹ́ ìfẹ́nú àdánwò ní fún àlùfáà àti bàbá ní sọ̀rọ̀ olúwàjọ wọ́n jẹ́ kí ìfẹ́ ìfẹ́nú wọ lọ́rọ̀ gbogbo tí a bá sọ ọlọ́mọṣẹ́ àjẹkù sí déédéé qala Allah qala rasuluhu qala sahaba sẹ́mu. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انقطاع لها والله سميع عليم آية الكرسي كيلو tí a fi ń rí tí àwọn as-salafu salih àwọn ẹni rí tí wọ́n ti lọ tí wọ́n fi ń gbé ayatul kursi dá tó àwọn àkọsílẹ̀ dáadìẹ̀ ṣẹfẹ́ Ali bin Abi Talib radiyallahu ta'ala anhu wa ani sahabati ajma'in ó láyé àkọsílẹ̀ látọ̀dọ̀ rẹ̀ tó ní máa ò tí ì nìkan tó ní làákàyè rẹ̀ dẹ̀ fi dáadáa dákọ̀lá fi islam inú ẹ̀mí ẹ wá wọnú islam ó sì ló ní làákàyè yànà a máa bá pẹ̀lú rẹ̀ wá sùn hátà yẹ́kọ̀ àyàtàlẹ̀ kò sí àfìgbà tó bá tó kàkùn sí ẹgbẹ́ mùsùlùmí kan tó bá wà responsible tó máa tó ń ṣe tó ní làákàyè torí rẹ̀ pé kò ní sùn lọ́jọ́ kan àti kàkùn sí tó bá pẹ́ lóòótọ́ ló rò pé ah, àwọn kan bẹ tó máa ń ṣe àbúrú fún wọn wọ́n tó máa ń bẹ̀rù ayé ó ń bẹ̀rù oṣó ó ń bẹ̀rù àjẹ́ ó ń bẹ̀rù lẹ́bọlógún ó ń bẹ̀rù àwọn wòlíì èké ó ń bẹ̀rù àfọ onígálàbí ó ń bẹ̀rù àfẹ́ ẹlẹ́bọ ó wá ń bẹ̀rù gbogbo ẹ̀yẹn ó wá ń sùn láìka kò ní ṣe à bàbá ni agbọ́rọ̀ àlíbínà àti sálíbì yé dáadáa ajẹ́pẹ́ làákà ìlú ẹni yẹn kò ṣe kíni jama òpin tó yẹ. torí gbogbo ẹni tí làákà ìrẹ́ bá pé mùsùlùmí òdodo kó o tó máa sùn lálẹ́ wàá mẹ́tì ọ̀pọ̀ kàá kódà ẹni bá ní àwọn ọmọ kéékèèké táwọn ọmọ yìí ò tí mà á yóò make sure pé wọn lẹ́nu pé yá ẹ máa mi Allah ọmọ yóò máa pè la ilaha illa hu al-hayyul qayyum yóò make sure pé òun takòrò sí yóò sí wọn lẹ́nu nítorí pé agbára tí ó protect èèyàn láti gbà náà sí ilé ọjọ́ kejì ó lè agbára tó tún wá ń bẹ lára kòrìsì agbára tí tún máa ń gbé gbogbo ẹ̀mí òkùnkùn ìmọ̀ ìgbèjáde ìyẹn ló fa náà látún fi rí ní látọ̀dọ̀ abdullah ibn ubayd ibn umair alayhi rahmatullah ó ní abdulrahman ibn awf ó jẹ́ sàábí alẹ́gbà muhammad sallallahu alaihi wasallam àgbà sàábí ni ó lóun ló jẹ́ pé idha dakhala manzila kí abdullah abdulrahman ibn awf tó bá fi lè ti wọnú ilé rẹ̀ báyìí kọ́rọ̀ àti ìdàwàyà wọ́n mọ̀ irú agbára tí ń bẹ nínú àyàtọ̀ ìkọ̀ọ̀sí jẹ́gbẹ̀mí àtẹ́ náà tó wá jọ a ṣàdúró díkùrù tí yóò kó sí rẹ̀ wá ní pé kò sí agbára kankan mọ́ tó bá ti ń gbé sí ẹ̀gbẹ́ àwọn gbólóhùn tọ́lọ́wọ́ bá kójọ yìí tó fi ròyìn ara rẹ̀ sọ̀rọ̀ pa pa ara yẹ̀yẹn àwọn nǹkan tó ṣe pé mọ́rùn jíjà tó lè fẹ́ yìí

wàtàrà ló fi ní Allahu la ilaha illa huwa al-hayyul qayyum Allahu la ilaha illa huwa al-hayyul qayyum Ẹwọ gbọ́dọ̀ tó bẹ̀rẹ̀ sí gbọ́dọ̀ Allah bí gbogbo ní ayé ṣe tóbi tó yìí, gbogbo ayé mo ṣe tóbi tóbi tó ti bẹ̀rẹ̀, àti ní tí ilé ayé parí, àti níjọ́ tí ayé ti bẹ̀rẹ̀, àti níjọ́ tí ayé ó padà máa parẹ́ kò sí ẹnìkan tó tó orúkọ yẹn jẹ́ kò sí ẹnìkan tó tó kí ní jama tó tó orúkọ Allah tó tó jẹ́ kò dẹ̀ sí nǹkan kan tí ọmọ ànábì Ádámà náà tó sọ lórúkọ ẹ̀ nǹkan náà máa pa kí ló ń jọ́sìn fún tó lẹ́tọ̀ọ́ ní la ilaha illa hu أي لا معبود بحق إلا kò sẹ́ni tí ó tọ́ ká jọ́sìn fún kò sí ẹnìkan tó ní ìwọ̀ ká jọ́sìn fún lọ́rùn wa àfọwọ́nìkan àbíkàrígbàwà àfọwọ́nìkan tọba ní gáwọ́ gbogbo tó máa lẹ́bí adámọ̀ ń bọ́ lórí rẹ̀ lónìí gbogbo wọ́n dìṣáàbù jọ́sìn kan gbà lọ́dọ̀ àwọn máa lẹ́bí adámọ̀ wọ́n àdìṣáàbù ẹni tí máa ń omi òdì sáàbù kò jọ́sìn kò lẹ́tọ̀ọ́ sí yéé ṣẹ̀tọ́ ẹ̀ torí ká máa bí omi pé kí ló mi ṣe fún wa tó fi jẹ́ pòun lágbọ́dọ̀ mọ́ jọ́sìn táwọn èèyàn bá ń bọ ìjọsìn fún wa tí wọ́n fi dì ká mọ́ ṣe ìjọsìn fún wa àwọn èèyàn ń pe jésù lọ́lọ́ láyé lónìí kí ni jésù ṣe fún wa tó fi dìsáàbù ká máa pè ní ọ̀lọ́ amọ́tàlẹ́ ní náà tó dìsáàbù ẹ̀ ní gbogbo ìkú lè máa tàbílò lè káàdì máa tún máàlá gbogbo tí gbólóhùn ẹ̀tọ́ tó bá lè túmọ̀ sí ọlọ́run bá lẹ́tọ̀ọ́ rẹ̀ fún wa àkọ́kọ́ sọ́mọ̀ tá ń lo ìdálódà fún wa ilẹ̀ tá ń lo ìdálódà fún wa wá dá wa ìjẹ ìntàǹjẹ ìntàmù olóṣè wa oòrùn táwọn mọ̀ sí lẹ́yìn rẹ̀ yẹn náà oòrùn gẹ́gẹ́ ló wá dá fún àǹfààní wa oòrùn ní sẹ́mọ̀ ẹ̀ ó wà ń bẹ̀ fún àǹfààní wa ni oòrùn gẹ́ ń sáàbù wa ni oòrùn gẹ́ ń ṣiṣẹ́ ọlọ́run tọ́lọ́wọ́ ọba gbé fún pé kó mọ̀ ṣe lára wa kò lẹ́tọ̀ rẹ̀ òṣùpá kò lẹ́tọ̀ rẹ̀ ìràwọ̀ kò lẹ́tọ̀ rẹ̀ ọlọ́run ọba gbé omi sínú ayé àti tó ń sàn ní ní odò ní àti tí ó rọ̀ látorí sánmà ní ọlọ́run ọba gbé gbogbo ẹ̀ kalẹ̀ ní christmas ìsà kó lè mọ́ aṣẹ́rú sí ọmọ ọmọ àdámi àdámà ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ó lẹ́ tó ṣe pé gbogbo tí yàn fi mọ́ lẹ́tọ̀ lóbi lẹ́tọ̀ lóní ilẹ̀ fún wa olódá omi fún wa olódá oòrùn

tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi wá rúnyà rẹ̀ nínú tó tóbi nù ayà yìí alhayyu alqayyum alhayyu alqayyum tẹ́rí orúkọ yìí min asma'illahi alhusna nínú àwọn orúkọ náà tó tóbi àwọn alfa onítẹ̀sí lórúkọ méjèèjì yìí nìkan gbogbo orúkọ ọlọ́run ọba tó kù tá a fẹ́ máa sọ orúkọ méjèèjì ti kó gbogbo ẹ̀ torí pé èyí tó jẹ́ kàmẹ́lù sífà èyí tó pé jù nínú ròyìn ó ti wà nínú alhayu ó tún wá wà nínú alqayyu gbogbo bí nǹkan bá ṣe dáa tó láyé gbogbo bí nǹkan ṣe tóbi tó láyé gbogbo bí nǹkan ṣe níyì tó láyé níjọ́ tí ikú bá ti dé bá iyì rẹ̀ tàbí ìrò tán ẹ̀dáwùdà máa iyì rẹ̀ ti tán ẹ wo gbogbo àwọn tí wọ́n ní ìlànà tí wọ́n tóbi lánà tí wọ́n kàǹkà lánà tí wọ́n ẹ̀rìmọ̀ lánà tí wọ́n lórúkọ lánà lónìí tí wọ́n ní mọ́ huwa al alhayu lẹ́rí láyẹmótù abadan alàyè tọ́lọ̀wọ́ bá ń jẹ́ alhayu tó jẹ́ alhayu tí ó lè mú láìláì alàyè tí ó lè jẹ́ gírí jama tí ó lè mú láìláì ní agbára kùrìtí ìbí ju ojú agbára lọ ìjọba bí ìròyìn ara rẹ̀ yìí ó yá nǹkan owó ló lágbára tí ò lè kú ẹ̀ sí ìdáhùn mẹ́jọ máa nǹkan owó ní pé ah kí ni yóò ní kú ṣó wà nǹkan wo ló tóbi tóbi tóbi tí ò ní padà bàjẹ́ ẹ ilé tá mọ́ ń kọ́ kò sí bá ṣe lè kọ́lé tó ṣe lè dá tó àwọn kọ́lé yìí ó rẹwà wọ́n kọ́lé yìí wọ́n náwó sí wọ́n kọ́lé yìí ó gbágbà mú wọ́n kọ́lé yìí àwọn sí rẹ̀ in the next 200 years tọ́lọ̀ bá lè yẹ ilé yẹn tí wọ́n bá pe àwọn tó bá ń lo ayé in the next two hundred years ilé dàrúkọ ló tóbi jù yẹn kí wọ́n bá fi tọrọ fún àwọn olówó gbà náà ó ní ọlọ́run pàjẹ́ káwọn ní àpadà tó yá ẹ̀dẹ́ ní káwọn ọmọ wa gbé múlé kan sínú ilé ilé yìí káwọn ọmọ wa gbé kò ní bá lẹ́bù àsìkò wọn lọ́pọ̀ two hundred years dídì ẹ̀ lásọ two hundred years sí lásọ àwọn náà àwọn ilé kan ní bí ọgbọ̀n ọdún sẹ́yìn nílẹ̀ Yorùbá yìí àwọn bàbá ẹ̀ máa bí ń ṣe fáàrí ẹni tó bá ti kọrú ẹ̀ ní tí wọ́n bá fẹ́ mọ̀kọ́ lọ́wọ́ bá gbà bí oní àà alájùlá ẹ̀mí ti kọ́ ní ìtànṣe kò lè ní ó sì ẹ̀pa ilé ọ̀hún àà ojúlé méjìlá ni tọmọdápò lójúlé méjìlá face me angele and face you ìtumọ̀ ojúlé méjìlá ni pé yàrá méjìlá dákùn bá bá bóyàn ní ilé face you and face you lé ní ìṣẹ́ pé abòyìn ní face you and face you ẹ̀ máa gbé bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá fẹ́ gbélé yẹn lóòótọ́ àákọ́kọ́ kọ̀m̀bátì ẹ̀ kúrò ní ojúlé méjìlá ó wá kò láàkọ̀ bájì àwọ̀kọ́ dáwó náà bí o ààrí sọ pé mo dúpẹ́ pé o kò tí ìpẹ́ o ilẹ̀ Yorùbá yìí tí àwọn bàbá yẹn bá fẹ́ ṣàdúrà ìjọba ọ̀nà ọ̀kan fẹ́ ṣá wọ́n fẹ́ tọrọ oore tó parí sí ọ̀dà ọtún sọ di wákà wọ́n fẹ́ tọrọ ọ̀gá orí lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala a ní ọlọ́run kákàká mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run tí bá wọn kí ni kákàká ẹ̀ ìjúmọ̀ ẹni pé kakọ káà jáde rẹ̀ akọ kí ni kakọ káà wàn ẹlẹ́gẹ̀dì kára káà oníbèlò tù ẹlẹ́gẹ̀ta ká lọ sí mọ́ká oníbèlò tèrè wọ́n gbà tẹ́ni tó bá ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn à nínú àwọn lọ́sí wá mọ́ ń kọ́ rẹ̀ a máa kọ́ lè rẹ̀ ó máa níbi entrance kan láti rògbé tó bá ti wá wọnú entrance yẹn àwọn yàrá yẹn máa lọ báyìí ó máa tún lọ báyìí ó máa tún lọ báyìí ó máa tún wá jáde báyìí àkàn jáde padà ní àárín inú ilé yẹn wọn wá ní kàn ìtàn pè ní káàmì yẹn o wọn máa fi àárín lẹ̀ wọn máa wá ṣe bí lónìí kékeré kan sáàárín inú ilé yẹn tí ó dòbá rọ̀ tó ti rọ̀ sínú kọ́mpáàlì ẹ ibẹ̀ lómi ìyá mọ́ gbàjáde sí ìta ìtọ́sípè ní káàlì ẹ o ẹni bá kọ́rú lé náà lásìkò yìí òun náà gbọ́dọ̀ sọ pé inú àwọn àwọn ìtọ́ lọ ń gbà fún lásìkò yìí lòun wà àwa náà tá a mọ̀ kà pé tọ́ ọlọ́sà ìwọ náà sáà rọ́gbẹ́ kan dá ìwọ náà sáà rí ilé kẹ̀kọ́ gbogbo nǹkan tọ́lá ní agbára ẹnìkan ní agbára òkígbẹ́ ó ní agbára ayẹta ó ní agbára àlùwó gbogbo àwọn agbára yẹn òun ló mọ́ ní ìgbà tó mọ́ expire ó mọ́ ní life span ó mọ́ ní expiring day ayé àkọ́jọba amọ́rọ̀ ọba subhanahu wa ta'ala ni alhayu alhayu tó ṣe pé hayatu rẹ̀ hayatun da'imatun la tazulu abada ìjẹ́ ìṣẹ̀mí ìjẹ́ àlàyé tọ́lọ́ ìjẹ́ àlàyé tí ò ní kú ni kò ní life ọlọ́wọ́ ọba ò ní pé gbàgbá ìyá

túnbọ̀ sí Allah subhanahu wa ta'ala òun gẹ́gẹ́ ní alhayyu ó ní alààyè tí ò ní kú láìláì ìbàtọ́lọ́ wa ròyìn rẹ̀ tó pèrè ní alààyè tán ó tún wá ní alqayyum alqayyum màmá alqayyum aslu alqayyum min fi'li qama ní pé القيوم أي القائم بذاته والقائم بنفسه والقائم على غيره أني القيوم تلوه وبانجẹ́ ọba tó dúró fún ara rẹ̀ yẹni pé bíbẹ tọ́lọ́wọ́ ọba ń bẹ ìdúró tọ́lọ́wọ́ ọba dúró ọlọ́wọ́ dúró ìdúró ẹ tó ní the support anybody

àríwọ̀ mọ̀ǹkan náà gbogbo nǹkan mí ìjẹba wọn fẹ́ dárúkọ láyé kò sẹ́ni tó lè gba ìròyìn àlùkọ yóò kò sí ẹni tó lè gba ìròyìn kíra fún ẹ̀mọ́ àlùkọ yóò kò sí kò sí not oṣó not àjẹ́ not àjẹ́ not lẹ́bọ̀ lóògùn kò sí irú ẹni tẹ́ bá ní agbára kò kí ń ṣe àlùkọ yóò kò lè dábò fún rẹ̀ ẹ bá lọ gbé ah president ìlú wa kọ́ náà president ẹ̀kí number one citizen of the country ìgbà náà wa kọ́ kò lè dádó yorùbá gan ti parí ọ̀rọ̀ àwọn pírẹsidẹ́ǹtì wọ́n ní igi kan kò lè ṣe kí ni kò lè dágbó ṣe igi kan ò lè dágbó ṣe àwọn tó wà ní gbogbo àwọn pírẹsidẹ́ǹtì ọdún mílíọ̀nù fẹ́ lù ọdún mẹ́rin ìjọba rí bí irun mọ́ dáadáa alọ́dún mẹ́jọ ó parí gbogbo bára rẹ̀ di gánà ni ọgbọ̀ páwà ti kú lọ́wọ́ ẹ̀ àwọn kan bẹ páwà wà lọ́wọ́ wọn ní nǹkan bí twelve years ago àwọn kan páwà bẹ lọ́wọ́ wọn nǹkan bí twenty years ago twenty five years ago thirty years ago lẹ́nìí wọ́n ti dẹni táwọn náà tún bẹ lábẹ́ ìjọba

wáyàtàdù ilé yìí kúlù ṣe ọlọ́run ọbọ̀ nídì kankan kó tó lè máa bẹ̀ kò nídì kankan bẹ́ẹ̀ àbẹ́fẹ́ wáyí à tí a bá bí lè jẹun tí a múmi fún ọjọ́ mẹ́wàá ẹni tí a kù láyé nínú wa díẹ̀ ni o ẹbá ilé ìníjú wá ṣú ó wá tún dọ̀la ààrò jẹjẹ ààrò mímú ilẹ̀ yẹn náà tún ṣú ó tún bí jẹjẹ mímú ilẹ̀ yẹn náà ṣú ìgbà tí a bá fi di ọjọ́ a òkú ara wá títí báyìí a ti mọ̀ rí wá títí báyìí ó tó lè lo ayé yìí a ní أما الله سبحانه وتعالى الحي القيوم لا يحتاج إلى أي شيء ويحتاج إليه كل شيء owó níbi kankan kò níbi anybody kò níbi anything kò níbi àwọn èèyàn kò níbi àjẹ̀nú kò níbi màláíkà kò níbi omi kò níbi atẹ́gùn kò níbi ìràwọ̀ kò níbi oòrùn kò níbi ilẹ̀ kò níbi sánmà kò níbi ẹ̀dá kankan ó lè ń fẹ́ràn yẹn agbára rẹ̀ ń jẹ́ tiẹ̀ ṣùgbọ́n tó bọ̀ kọ́ta wọ́n dárúkọ yìí màláíkà tí wà ìṣẹ́ ọlọ́wọ́ bá kò fún màláíkà mọ̀ màláíkà níbi ọlọ́wọ́ bá àjẹ̀mú níbi ọlọ́wọ́ bá ọlẹ́rìí níbi ọlọ́wọ́ bá ogun alágbára níbi ọlọ́wọ́ bá àwọn àjẹ́ níbi ọlọ́wọ́ bá àwọn oṣó níbi ọlọ́wọ́ bá àwọn ẹgbẹ́ níbi ọlọ́wọ́ bá àwọn

ودني الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ونعم كرسيه السماوات والأرض ولا يؤوده ملكهما وهو العلي العظيم. tó wà nínú ayé yìí pátápátá bílà kẹsìnà ń tó o bá mọ̀ nínú tó wà nínú ayé àti nǹkan tó o bá mọ̀ nínú nǹkan tó wà nínú ayé níjọ́ tí ọlọ́run bá ti yọ ọwọ́ rẹ̀ kúrò nínú nǹkan náà nǹkan yọ̀ tó jẹ́ bẹ́ẹ̀ lọ. torí gbogbo báyé ṣe gbàgbé báyé ń dùn yìí ń dùn yìí ń ṣe ń tó báyìí bó ṣe ń jọ bẹ́ẹ̀ gbogbo wa ń lọ tá ń bọ̀ yìí níjọ́ tọ́lọ́ bá kàn fẹ́ dalẹ̀ ayé yìí kò ná ní ìṣẹ́jú kan ó mọ inú bí táwa ni inú agbára òfurufú la wà ṣé wọ́n pé àwa ń rí apá wa nínú ayé yìí báyìí àpèjúwe tí màá fún ẹ ó mọ fútbọ́ọ̀lù kíra pé ó mọ fútbọ́ọ̀lù ayé táwa yẹn káwa láyé yẹn wá dàbí fútbọ́ọ̀lù odò òkun odò ọ̀sà àwọn òkè àpáta àwọn èèyàn àwọn àlìjẹ̀nú àwọn rúgbìn àwọn koríko àwọn igi àwọn èso káwá ní gbogbo àwọn nǹkan tá à ń kalẹ̀ gbogbo wọn náà wà nínú bọ́ọ̀lù rẹ̀ nínú fúbọ́ọ̀ tá wá wà yìí òun la ń pè ní ayé ibẹ̀ wá ní gbogbo wa wà ìwọ ló wá ní fúbọ́ọ̀lù ó wá rọ gbogbo nǹkan sínú fúbọ́ ẹ̀ láti da gbogbo tó wà nínú fútbọ́ọ̀lù yẹn láàmù jọ́só ní ẹni kankan kí ni wàá kàn máa ṣe ẹgbọ́ akọ̀mọ̀ gbà ní tó bá gbàdà ní gbogbo tó wà nílẹ̀ kí ni yóò mọ̀ ṣe akókò gbogbo gbogbo gbogbo gbogbo ẹ̀ máa dàrú kò ní ṣẹ́tùmọ̀ gbogbo ẹ̀ máa dàrú kò ní ṣẹ́tùmọ̀ ó wá bẹ́ pa gbogbo tó wà nínú bẹ̀rún kó wá mú ọmọdé ojú kó wá jẹmọlẹ̀ kan náà bíi kí ní àṣẹlẹ̀ ó dàrú kó wá mú football kó ju wá dáná kalẹ̀ kó wá jù sínú football nínú àdùn kan kí ni yóò jẹlẹ̀ àjùnà ń parẹ́ ó máa parẹ́ ni ẹni ni bó ṣe wá ní lọ́dọ̀ Allah wa ta'ala ni ṣe kó wá football yẹn kó wá jù sínú òkè kó wá wà ní orí ayé lásán nínú atẹ́gùn lásán kó wá dúó ń bẹ́ẹ̀ bọ́lọ̀wọ̀ bá ṣe ní káyé dúó nínú atẹ́gùn yìí kò ní kí ní kan tó bìbí ṣáà dúó síbẹ̀ ó dẹ̀ rọra dúó síbẹ̀ ìjẹ́ǹpè ní ayé tà lò yìí wọ́n ni tí o mọ̀ tí ó bá rẹ̀ di wáwá ẹ ẹnìkan ló ní kó dúó kún fàyẹ̀kúrò ló fi dúó pé dúó ó dẹ̀ dúó tó bá ní pé jábọ́ kọ́ kí ló máa tẹ̀lẹ̀ jẹ́ máa ẹni tó wá ní kó dúró yẹn òyà ń pè ní Allah ayé yẹn wá nídìí ọlọ́run àbí gbogbo tó wà nínú ayé ó nídìí ọlọ́run àbí ọlọ́run jàmáà Al-Hayyul Qayyum ká lọ mọ tí ń bẹnu kò ṣe ọlọ́run wa bẹ́ẹ̀ ń gbò parí ìròyìn fi ìròyìn mí ìròyìn ara rẹ̀ ní kò ọlọ́tún wá ní láàtà àkúdùhù sínà tó wà lánà o. láàtà àkúdùhù sínà tó wà lánà o. nínú agbára tí bẹ́ẹ̀ kò sí yìí ni nígbà tó sẹ́yìn Allah subhanahu wa ta'ala. sọ sí mo jọ́ pé gbogbo àwọn ìròyìn tá a fi ń ròyìn yìí kò sí ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá ọlọ́run tẹ́lẹ̀ fi wẹ̀rù yẹn kò sí alágbára náà àbí alágbára wo ni alhayu láyẹ̀mọ̀ ta ni alágbára náà tó yẹ pé alàyè tí ò gbogbo lọ tí wọ́n ti dákò ìkúdì sí kò sí tani àmùkọ́ ibùn bí nafsihi alladhi yahtaju ila kulli shay alladhi yahtaju ilayhi kullu shay wala yahtaju ila ayyi shay tani nínú ẹ̀mí ẹ̀dá ìtúwọ̀ lè pé kò nídìí anybody gbogbo kẹ́dẹ̀ nídìí ẹ̀ ẹnibẹ́ lówó ni wà bẹ́ lówó ẹnibẹ́ bọ́ sípò ẹnibẹ́ fẹ́ yàwó ẹnibẹ́ bímọ ẹnibẹ́ nímọ̀ ẹnibẹ́ lọ́lá ẹnibẹ́ níyì ẹnibẹ́ kọ́lé ẹnibẹ́ ramọ́tò ẹnibẹ́ fẹ́ yàwó kó yàwó gbogbo wa là ń níbi ìkẹ́ tó pọ̀ but ẹ wá béèrè fẹ́ ti pé kí ni ọlọ́run ti ẹ̀ níbi lọ́dọ̀ tiwa ò níbi lọ́dọ̀ àwọn ìbọ̀dìbò ní ká máa kírun borí ara ẹ̀ fún kí ni jọba borí ara ẹ̀

ó wá ní nínú agbára tó ń tún wá níbi pé láta àkúrò sínà tó ń wà láàlọ́. láta àkúrò sínà tó ń wà láàlọ́. kí ni sínà? onílọ́à oníkẹ́yọ̀ máa tó ń gbé sọ̀tún nígbà tí ti ṣe wàhálà ṣe wàhálà kí ni ó máa ṣe yóò máa tó gbé ni ó máa yẹ tó ti tó gbé nu wa òkúta ní tògbó lọ́wọ́ yìí àríwá àwọn ilé ìròkè òun dẹ̀rọ àríwá àwọn ilé ìtẹ̀tù ṣùlọ Allah subhanahu wa kí ló fa owó àwọn torí tán tó gbé tán sùn kí ló tọ́bí sùn báyìí ẹ̀ dáhùn jẹ́mà ó ti rẹ̀ wọ́n wọ́n ti jẹ́lẹ́ fílà lóru wọ́n ti ṣàìsùn ayé ẹ̀kọ́ ní jẹ́mà wọ́n ti wá máa tògbé ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala wá tó ṣe ó dá sánmà ó dá ilẹ̀ ó dá àlùjànnú ó dá èèyàn ó dá omi ó dá òṣùpá ó dá ìràwọ̀ ó dá oòrùn ó dá àlùjànnú ó wá dá gbogbo ẹ̀ dábẹ́ àwọn ọmọ yìí dá gbogbo ọṣọ láàtà àkúrò sínà tó wà lánà o. láàtà àkúrò sínà tó wà lánà o. dídá adé ń sọ yìí òǹgbẹ kankan ò ọlọ́run ọba rí wàhálà náà ò mọ́

ògùn tó bá tún wá ṣe fún àwọn ògùn yẹn náà òun náà tún wá máa ń tàn gbé ó tún máa ń ìtumọ̀ rẹ̀ ni pé àwọn ògùn táwọn olóògùn máa ń lò náà ó tún máa ń fèèrè àbí òfin jama so ìròyìn yìí kò sí agbára mi kò dẹ̀ sí alágbára mi tó ta ló Allah subhanahu wa ta'ala ló fi tí ń bẹ nínú àwọn ń tà ń ká jama gbù àti tóbi ọlọ́wọ́ bá wà ó láàtà àkúròhù síra tó wà láàrín. lẹ́yìn rẹ̀ tọ́rọ ohun òkí ń tògbé ohun òkí ń ṣò àbíjẹ náà náà kí pé kò wá sí alágbára náà tí òkí ń tògbé tó rẹ̀ yíjẹ́ gíríjẹ́ máa tí òkí ń ṣò lọ́dún kan àwọn afẹ́kúra wọn lọ lọ́rin aláwọn ń jà fún ilẹ̀ Yorùbá aláwọn ah, fẹ́ lọ rí bí i àwọn fẹ́ lọ rí jọ ọba aládé nílọrin fẹ́ra wọn ní ó fi ṣe lọ́dún náà àwọn fẹ́ lọ rí jọ ọba aládé níbo nílọrin a kó ban ọkọ̀ gbogbo ẹ̀ ọba nílọrin yá wọ́n ti wá di nǹkan mọ́ra wọ́n ti di ayẹta wọ́n ti di òkígbẹ́ wọ́n ti di gbogbo ẹ̀ àbá nígbà wọn fi di ẹyẹ ń ká tó wọ̀ lọ́rin ìyá àwọn gbòdògbòdò ti kó lù wọn nù wọ́n bá bẹ̀rẹ̀ nígbà tán bẹ̀rẹ̀ sí ní kọjú ìmọ̀díra wọn wọ́n rántí bọ́dà mi kan wà nínú àwọn tálọ́jẹ́ <laughs> wà nínú àwọn tí wọ́n lọ́jọ́ náà àwọn tó wá jáwọ̀ ọ̀gá wọn ti tàwọn pé ẹni tó bẹ́ẹ̀ ẹ agbára ti wà á ti gbára tó fún yóò fi gbọ́dọ̀ ti tẹ́ẹ̀tì fi gbẹ́kan tó kù lé wọ́n tẹ́ẹ̀tì àyíká kan tó kù lé gbogbo ẹjẹ́ rárá wọ́n tẹ́ ọba ẹ̀yìn kéjì láti rúlẹ̀ bí à káàrọ̀ àwá kíní wọ̀ òjíṣẹ́ wọ́n ni àbí àríwò wọ́n yẹ ìbọn wọlé kí ẹ wọlé ó tẹ̀síwájú báyìí wọ́n ní kò tún wọlé wọlé bí ó tún rúlẹ̀ ti ya gbogbo agbára bá kó dárí gbogbo ẹ̀rọ gbogbo alọ́wọ́ ẹ̀mọ̀ àtàrà ilẹ̀ ẹ̀yìn ajá al-hayyul qayyum ẹjẹ́ láti àkóso òṣìná tó kí ní bí ogun tó oṣù ogun náà ogun ni ogun ni a máa àwọn ogun ẹyẹ kọ́dí àkọ̀dá sí òṣìná tó ń kàdá àlékà náà àwọn ogun yẹ àbá àwọn ogun ti sùlọ yàrá ogun ti jẹ láti sùlọ ayẹta ayẹta ti tògbé òkí jẹ́ oúnjẹ ti kú jẹ́ ما دعا بك عجب جفاه أما الله سبحانه وتعالى الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم من يكرسيك اسمه واقع مكاتيما لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما هذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم agbára tọ́lọ́wọ́ ọba láàrùn ìlọ́wọ́ ẹ̀ agbára ọlọ́wọ́ ọba yẹn tó bá ti wá ń kàkùrù sí agbára yẹn ló ń kọ̀ lóṣó ló ń kọ̀ máàlì láti fi kojú tó bá fẹ́ kojú èèyàn kan wá ń gé ó wá ń lérí fún ọ ó lérí ó lérí òun wá ń fi nǹkan wọ́n rọ̀wá pé gbogbo àwọn náà sáàmì táwọn náà wọ́n lò táwọn náà bá fẹ́ ṣe tí wọ́n súnmọ̀ dúró àwọn ọmọ pé táwọn náà rẹ̀ pé àà ìbá kọ́dá ìbá rẹ̀bà ìbá kíní kan ìbá gbá ìbá wo báwo wá ìtàwọn ń pè yẹn gbogbo ń pè yẹn kò dàbí ẹ tí wọ́n ń pè wọ́n wá pariwo Allahu la ilaha illa huwa alhayyu alqayyum la ta'khudhuhu sinatun wala nawm ìdí wọ́n ń pè yẹn agbára tí wọ́n attribute máa ń tó ń pè ó ju agbára tó wù attribute máa ń tó ń pè lọ tágbára méjèèjì wá ojú ara wọn èwo agbára wọn ni kò sí àgbè gbogbo because kò sí báwọn ṣe lè máa kí

لا تأخذه سنة ولا نوم Ọdúnkúrò ìmí, àtúnwẹ́bí ìròyìn ọlọ́run. Ìròyìn yẹn wà tó bá ń bí wípé, ìjẹ́ gbogbo agbára táwọn èèyàn mọ́ ní láyé tó lè ẹ́gbà gba ìròyìn sára. Ìròyìn náà ni pé, Máa máa bí samarat, gbogbo tí ń ní sọ́mọ̀ méjèèje sọ́mọ̀ kíní sọ́mọ̀ kejì sọ́mọ̀ kẹta sọ́mọ̀ kẹrin sọ́mọ̀ karùn sọ́mọ̀ kẹfà sọ́mọ̀ keje gbogbo ẹrú ẹ̀dá tí ń bá ń bẹ ń gbogbo orú ayé tí wọ́n bá lò ń làwúrú ilẹ̀ náà gbogbo bí tí ilẹ̀ náà bá dogun láàmẹ́ ṣe nù lẹ̀ ipápátá èèyàn bẹ̀ àjẹnú bẹ̀ kòkòrò bẹ̀ ẹranko bẹ̀ tambolo bẹ̀ omi bẹ̀ ìràwọ̀ bẹ̀ igi bẹ̀ gbogbo tí ń bẹ lórí ilẹ̀ yìí pátápátá làwú máa fi sàmá wá sí wà máa fi àrùn. Làwú máa fi sàmá wá sí wà máa fi àrùn. Ó ní gbogbo tí ń bẹ ní sọ́mà àtìlẹ̀ òun lòun ní òun lòun dẹ̀ lè kọ̀ǹtró wọn. Bóyá agbára míì tí wọ́n fẹ́ máa lọ wá agbára lọ́dọ̀ rẹ̀ yẹn tí ó ti kọ̀ntró àdúgbò tó wà àdúgbò tó wà ayébá mọ́ alágbára tí máa ń bẹ ládùúgbò táwà yìí alágbára tí máa ń bẹ ládùúgbò táwà yìí nù àwọn ẹni tí ó lè jáde jáde wá wà gbàlá sí wọ́n láti gbọ́dọ̀ rẹ̀ jáde wá fọwọ́ sọ fún wa pé àdúgbò wa yìí nìkan ọwọ́ rẹ̀ ló wà méjì tó ṣe ilẹ̀ nù àná ni pé kí ń ni pé tí

àfẹ́kò ní ọlọ́wọ́ bá o láwùrù máa fi sàmà wá àti wọ́n máa fi àrùn. láwùrù máa fi sàmà wá àti wọ́n máa fi àrùn. ó parí lẹ́kùn ó parí ní jẹ́ yóò mùsùlùmí wá nínú kùrù sí ní ìbáyìí lọ́wọ́ níbi bẹ́ẹ̀ tí ń lọ́rọ̀ báyìí tó ń jù ewu agbára láì ó wá tún wá bá a lọ́bọ̀ àwọn Yorùbá wá sọ̀rọ̀ dákùdàkù wọn náà wá gbà á ní ẹgbẹ̀rún yàtí kò lè wo yìí náà sí nìkan ó mọ́tò àbí kojú ni wádúrú táà ń sọ wádúrú agbára tí ń bẹ nínú Ayatul Kursi

mo mọ tí ń bẹ ní sọ́mọ̀ mo dẹ̀ mọ tí ń bẹ ní inú ilẹ̀ ìsọ́tún yà afẹ́fẹ́ wọ́n bẹ̀rẹ̀ bí ó ti ẹ̀yẹ pa àmọ́ ta ló tó sọ jẹ̀mọ́ Allah subhanahu wa ta'ala ó sì tó sọ fún wa torí pé ó sọ àwọn kinní kan fún wa pa sọ́mà àti ilẹ̀ àwọn ọmọ ènìyàn tí wọ́n ń bí bẹ́ẹ̀ ní ti àbámọ́ rí bẹ́ẹ̀ tí sáyẹ́ǹsì ò tí ì dé tọ́là dúró ò tí ì dé ọlọ́run àti wá júwe rẹ̀ júwe rẹ̀ júwe rẹ̀ wá lọ́rù kùránì apadà wá ń lo ilé ayé débẹ̀ ó jẹ́ ká mọ̀ pé bó ṣe lóun mọ sẹ́mọ̀ òun mọ ilẹ̀ lóòótọ́ hàn lódodo ó mọ̀ nǹkan gbogbo láwọn máa fi sàmà wá sí wọ́n máa fi àrùn. láwọn máa fi sàmà wá sí wọ́n máa fi àrùn. ìgbà tó sọ yẹn tó tó wá sọ yìí pé. láwọn ọmọ ilé yìí ó wá ní tọ́ngbà mo wá ti ẹ̀sọ́ débi tí mo sọ́dé iná ìní ọlọ́run ti ẹ̀wà fẹ́ bínú ni o mo fẹ́ lu agbára mi ni o mo fẹ́ jẹ́wọ́ bí mo ṣe ń jẹ́ ni o tálẹ́ni náà tó tó mú ẹ̀yàn ọmọ ànẹ́bì adama tí a wá bọ́dúwájú èmi ọlọ́run wá sípẹ̀ wá bẹ̀bẹ̀ pé kí n má bínú mọ́ láì ṣe pé mo yọ̀ǹda fún ta ló tó kojú ọ̀rọ̀ ta ló tó challenge dáńdẹ́ nìyẹn dáńdẹ́ náà bá bínú tán amúnisọ́bọ́nà pé báyìí ọdún ṣe níbo kò sí ìwà tó wọ́n sọ yẹn pé kò sí ẹni náà challenge everybody ni o O agbára ti ń challenge agbára ìwọ gbogbo àwọn tó ń sọ pé àwọn gbogbo agbára challenge àwọn ọlá àwọn ní àwọ tọ́wọ́bẹ́ jùbà wọ́n ọgbọ̀ ìbá kọ́dá ìbá látún ní ìbá ṣẹ̀dá lálátẹ̀dá gbọ́dọ̀ mọ́ jùbà rẹ̀ àwọn ọmọ ọba ṣùgbọ́n àwọn ọba nígbà jùbà anybody kò jùbà wọn ó ń lérí ni pé máa ń gbà lẹ́bi yẹ́ṣùfà ìdàwó ìlà bí ìzìnẹ̀ ẹlọ́gbẹ̀rẹ̀ yẹn wá ẹ̀rọ òun dàkú jáde pé òun lè ṣìpẹ̀ kan tí ẹ̀ bá wa ṣùpẹ̀ fọ́lọ́wọ́ wọn bá pé nàìjíríà láàárín kílẹ̀ ọ̀dá tó mọ́ kó bá wa yí padà sí báyìí báyìí láti fẹ́ wàá kó tó bẹ̀rù ìjámọ̀ kankan ọlọ́wà ni lẹ́yìn pé kò wá sẹ́ni náà ó tún wá bẹ̀rẹ̀ sí ní ròyìn ààrẹ ó tún wá sọ pé ọlọ́wà mo jẹ́ bẹ́ẹ̀ sọ yìí tí wọ́n náà wọ́n bá ń rò pé talẹ́ni náà tó ní agbára ẹ̀ ó ní yá alamuma bẹ́yìn àìdíhìn wà mọ́ kọ̀lùfẹ́hùn ó ní èmi ọlọ́run ọba mọ̀ tí ń bẹ wájú kálukú yín kí ló bẹ́ ṣẹlẹ̀ sí yín lọ́la gbogbo mo mọ̀ tó wà níwájú yín wà mọ́ kọ̀lùfẹ́hùn èyí tí ń bẹ wa ó mẹ́yìn wa níbo la ti ń bọ̀ ọlọ́run ọba mi mọ̀ èmi àti ẹnìṣẹ́ tó bá ní ká jọ pè irú láìbò lájọ lò nínú ìyá wa. sọ́ọ́ ló rẹ̀. ìpé á ah, nígbà tí mo wà nínú mọ́lù mi mo gbádùn gẹ́rọ mo gbádùn gẹ́rọ táwọn lè sọ ẹ ok wọ́n lè sọ o gbádùn bàtù wà ní mọ́mí ẹ àbúrò pàtó pé ah, wà ìyá ní gẹ́rẹ́ ọmọ ṣùgbọ́n ó mọ ohun tó ṣẹlẹ̀ nínú ìyá lè rí nínú ayé yìí náà kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ ò mọ́ mo ṣe mú ọmọ mọ́mí ẹ̀ tí ó mọ ìgbà tó ń breastfeed lọ́dọ̀ mọ́mí ẹ̀ tán breastfeed ẹ̀ tí ó mọ́ ó mọ́ náà ó mọ́ ìgbà tó fi máa ń jẹun lójúmọ́ ó mọ́ ìgbà tó fi máa ń mu yàn lójúmọ́ àbó mọ́ ni ó mọ́ quantity mélòó ló mu ó mọ́ tó gbogbo tó mu yẹn ọlọ́run ọba mi bọ̀ láti ogun ẹ̀ ń jẹun nígbà tó yà wọ́n iye lítà ọyàn tó mu ní méjì bí omi yẹn bó ṣe ń ní agbára sí látìgbà tó ti gbé ẹ bó ṣe di pé lágbára tó lágbára tó tún padà ń fèèdì padà gbogbo ẹ̀ lábá gbogbo ẹ̀ ya'lamu ma bayna ọlọ́wọ́ bá níbi ó wa àkọwà ni o ó bọ̀ wá ká o ìgbà tó sọ bóun mọ gbogbo ẹ̀yẹ gbogbo alágbára òun mọ everybody òun mọ wájú òun mẹ́rin òun mọ gbogbo ẹ̀ ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ọ̀rọ̀ ni bẹ́ẹ̀bì ṣe mọ ogbó ilẹ̀ ní sọ yìí àmọ́ gbogbo ẹ̀yẹ ẹ̀dá tí wọ́n wá dá wà láàyò sí túnà bí ṣe ẹ̀yìn ìlà ilẹ̀ kò wá sí ń tẹ́ lè mọ̀ nípa èmi ọlọ́ àbákan ní ilmi yìí bẹ̀yẹn a lè tu pé nípa ìmì ọlọ́ in tó ní ṣe ìmì èmì ọlọ́ mo sí jẹ́lì mọ́pa ẹ̀ ọ̀yà kí láà mọ́ tó dára lójú lòtọ́ ẹ̀ṣọ́ dúdú ni àbí pupa arúgbó ni àbọ́dọ̀ ó ga ni àbókú akọ ni àbábo Allahu akbar ọ̀lá ìtúwùlẹ̀ ọ̀rí annakiratu fi siyaqin nafi ó gbé nakira wa bi siyaqin nafi inú ẹ̀ ríkẹ́ kò sí nǹkan kátẹ́ mọ́ pẹ̀lú ọ̀nà ìlà ìmọ̀ àṣà àfi tí bá fẹ́ kẹ́ mọ̀ kí wá ló fẹ́ ká mọ̀ tó fẹ́ ká mọ̀ àwọn orúkọ ọ̀kan tó ní gbogbo ẹ̀ ó wá nílùú àwọn orúkọ fún wa pé oúnjẹ Allah oúnjẹ bó ṣe jẹ́ ni kákúlẹ̀ mọ́ díẹ̀ olúwa sọ wú àwọn iṣẹ́ tó wùmọ́ ń ṣe òun dá sánmọ̀ òun dá ilẹ̀ òun dá igbá àwọn tó fún wa ní ìfọ́níṣọ̀ rẹ̀ náà ibi tó sọ fún torí ó lòun dá sánmọ̀ ní bóun ti dáadáa mọ́ ni ibo ni sánmọ̀ tẹ̀dé kámọ́ àmọ́ àti lè mọ́ wà láàyò ṣètò nàbí ṣe ń Torí kó ṣíwá jẹ́ pé a lè mọ̀ nípa ọlọ́run àti yí tó bá sọ fún wa. Àwọn afọ́ntẹ̀ sí ìsinká tún ní kí mi ní ilmi yìí, a tún wá lè tún náà ike àtúnwà lè mọ̀ nípa tí ọlọ́run ọba ń ṣe níṣẹ́ náà àfi tó wá sọ fún wa ṣe ní gbogbo ìdárùpá ti mọ́ tó pọ̀ náà ẹ̀dá ọlọ́run ọba ibi ojú wá rí mọ́ lámọ́ ohun ọkùnrin kan bẹ lórí Facebook mẹ́ẹ̀ ń pè ní àròjinlẹ̀ ó máa ń ṣe àwọn documentary nípa ẹranko inú mi tí wàá dùn sí ẹni yẹn láìpẹ́ ìjọ tí mo mọ̀ fún mùsùlùmí mi inú mi tí wàá lékún ní ìdùnnú sí nígbà tó tó wá di pé tí wọ́n sọ lárúbáwá rẹ̀ à ó wọ́n jẹ́ ti ọtí kọjá mi ọtí mùsùlùmí inú mo wá lọ rè akẹ́yẹ̀dẹ́ gbé àwọn eré kọ̀ọ̀kan wá bí alẹ́bẹ̀sí ní kọ́mẹ́ntì lórí láàrin yóò lè láti sọ mo já sọ ń pa ẹ̀ àwọn aṣọ tó wà máa ronú pé àá ah, ah, ẹ̀dá ọlọ́run kan náà tó lè lóyìí ẹranko kan bẹ inú tíra lè níbi kan lọ́dá àkàjọ náà lọ a ń pè ní wàhídùl qarn wàhídùl qarn ní yẹn oníwò kan ní ẹ̀ nínú tíra gẹ́gẹ́ ikú ẹranko yẹn bó ṣe máa ń lo ayé ni pé ọ̀sán tiẹ̀ lóoru àmì ọ̀sán òru tiwa lọ́sán tiẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé tó bá ti dọ̀sán tiwa báyìí ó máa sùn ní tílẹ̀ tiwa bá ti mọ́ báyìí ilẹ̀ ti ṣú lọ́dọ̀ tiẹ̀ báyà ti wà ní ọ̀sán jẹjẹ báyìí bí ìgbà tó wà ní ọ̀gànjẹ́ ni ó máa sùn lọ ni tílẹ̀ tiwa bá ti wá ń ṣú onílẹ̀ ti mọ́ ó wá bẹ̀rẹ̀ gbẹ́sẹ̀ ayé àbá ìgbà tí wá ń jọ tí àròtilẹ̀ tó máa gbé ẹranko mẹ́ra ah, ó wá sọ orúkọ rẹ̀ n'o òṣà àgbàgbọ́ ti sọ yorùbá wọn ah, wà ní olùkọ́ ní ilẹ̀ la ilaha ẹ̀dá kan ní àwọn ẹ̀dá ọlọ́run in tó wá dájú ní pé in tó bá fi lè mú aríwá ìdòlùkọ́rin tó rí báyẹn kò lè jẹ́ pé ẹyọ kan tó rí bẹ́ẹ̀ mẹ́lẹ̀ ló wá rí bẹ́ẹ̀ èyí tá ròjì lẹ́ a máa ń fò lọ́wájú ni a bá máa ń fò lọ sẹ́yìn ẹ̀ dáhùn wọ́n jọmọ́ àwọn àti pọ́mì ènìyàn náà ṣe máa ń rìn lọ sí ìwà pópó tá nínú ẹ̀dá ọlọ́run bóun ṣe máa ń lọ ibi but ẹyẹ ilé ìta ń sọ ibi tóun dájúkọ but tó bá ti fẹ́ múùbù láyé àfa a máa rìn lẹ́yìn báyìí ẹlẹ́yìn ló fi máa ń fò ẹ̀dá ọlọ́run ọba ni ṣùgbọ́n ní gbogbo tó bá rò kọ́ mọ̀ nínú ẹ̀dá ọlọ́run

ó pìrìdíkì aláwọn scientist wọ́n pìrìdíkì ẹranko kan bóyá dinosaur onye pè wọ́n àwọn ẹranko adárího àwọn ẹranko yẹn tóbi ó giant ó wá ń bẹ̀ pé àwọn ẹranko yẹn ti wọ́pọ̀ lórí ayé káwà tó dé ó ní wọ́n lórí ayé wọ́n dẹ̀ wọ́n máa ń ẹgbẹ́ ara wọn máa ń gbogbo ẹ̀ máa ń ti wọ́n wá ń describe ẹ̀ pé wọ́n lọ ṣe AI àwọn ẹranko yẹn kí ẹ̀ máa rò pé rí ìrìn tí ó pé bọ́ ṣe ń ṣe wọ́n bí àwọn èèyàn ti máa ń lo ayé lónìí tá pàdé ara wa yìí báyìí náà ń lọ yìí but àwọn giant wọ́n tó ẹ̀rọ ìmí ìlú wọn bẹ̀rẹ̀ tó bọ́ sọ́ra ṣe wà ní ibi tó giant tí àwọn náà wá lo gbogbo ayé kò sí èèyàn kẹ́kọ́ mi ni ò sí ń bẹ̀ àwọn dinosaur yẹn nìkan ni wọ́n wà ní. wọ́n pè é dé kí evidence táwọn ní táwọn fi rò pé ó dàbí pé bó àwọn ẹranko báyìí ti wálé ayé ní tí wọ́n rí ni àwọn egun wọn egun báyìí wọ́n rí egun èkú èèyàn yìí àwọn egun wọn làwọn sáyẹ́ntìsì tú ilẹ̀ kan egun yẹn ni wọ́n wá gbé dìde egun yẹn wá jẹ́ bí skeleton wọn bọ́jú wá gbé skeleton yẹn dìde náà wá ní pé òkè ká wá assume pé ẹran wà lára àwọn skeleton ẹran tó wá gbé sára yẹn ló wá gbé ṣéèpù àwọn giant ẹranko yẹn wá tóbi bẹ́ẹ̀ wá ní àwọn tí wọ́n ti kọ́kọ́ lu ayé ni nígbà wọ́n á máa dárúkọ ọ̀gbà tí wọ́n ti lu ayé gbẹ̀yìn millions of years sẹ́yìn ni wọ́n kà táwọn ilé èyí táwọn mọ̀ táwọn lè sọ ó gbé ìjọsọ yẹn náà sí àtẹ̀kùnmínú wàtẹ̀kùnmínú faqat àtẹ̀kùnmínú wàkíní àtẹ̀kùnmínú faqat tẹ̀kùnmínát wàtàkàmí àbámu bóyá báyìí bóyá báyìí bóyá báyìí ìjáwọ̀ yẹn jẹ mẹ́rọ kọ́ lu ayé àbáwọ̀ kan ti lu ayé ṣáájú wọn táwọn mọ̀ ní àmà náà àmà tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó lọ́wọ́ bá bí o yára ike wala yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a wala yuhituna bi bí kíní kan ó jẹ́ ọ̀nà ipé yá aláàmù máa bẹ́ iná àìdíhìm wà máa kọlùfáhùn tí wọ́n tọ́lọ́wọ́ bá bí ẹ sáfí sí bẹ̀rẹ̀ pé òun mọ́ mi ènìyàn tán ó mọ̀ wá tán kí máa ṣe nínú kọ̀rọ̀ ó mọ̀ wá tán ìwà

torí àgbà yìí ni wọ́n ṣe ń pe àyà yìí ní Ayatul Kursi ó ní àgbà yẹn wasi'a as-samawati wal-ard àgbà yẹn fẹ́ ó gbáyè ju gbogbo sánmà méjèèje àti ilẹ̀ méjèèje lọ àtótó ọ̀yọ́ lọ́wọ́ ṣáwà mọ́lòtọ́ àwọn sọ agbára ìwọ́n rẹ̀ mú agbára wà jẹ́ agbára wọ́n ti jẹ́ agbára wọlé ẹni àga lọ́sán àga kọjá ofe àti ilẹ̀ ó fẹ́ jù lọ ó fẹ́ ó fẹ́ ó fẹ́ ó mi wọ́n ti sí àwọn Wọ́n wá ní kùrùsí àwọn ẹnìkan ológun, ẹnìkan aláwọ̀, ẹnìkan lẹ́bọ̀ ológun. Àwọn àkọ́ àpọ́lá wọ́n láwọn oníṣẹ̀sí àwọn dẹ́rùbẹ́, àwọn máa tàṣí ẹ àwọn máa bá ti ẹjẹ́. Ó dẹ̀ ní rọ́ọ̀gbà yìí, oníwọ́ ọlọ́run tó ròyìn ara yìí, ọlọ́run Ẹlọ́gbọ́ alágbára mẹ́wàá ó kàn ní àgbà ẹyọ kan kí àgbà àyẹ́dẹ̀ ọkùn fà ìgbogbo Lagos State. Ọ̀sáàrùn bẹ̀rẹ̀ sí Lagos State láwọn ẹ̀ṣọ́ àwọn ẹni inú mọ́sálásí yìí. Lagos State báwò, ẹni tí àgbà rẹ̀ lè ọkùn, ní ọjọ́ tó bá gbé àgbà rẹ̀ sínú mọ́sálásí. Mọ́

káwọn ní ẹni tágà rẹ̀ kàn ọkùnfàì nínú ohun tí ọkùnfàì mẹ́tọ́lá ti kò sí alágbára wìnrin wọn mọ̀ ń bẹ̀rù mẹ́lẹ́yà wà ta ni wọ́n wọ́n ti akuru sí yòówù sábà wà tó wà lára. ó tó yọ ọlọ́wọ́ bá wo. ọlọ́wọ́ bá ní àgbà òun ó gbogbogbò náà méjèèjì àfilẹ̀ anábà Muhammad sallallahu alaihi wasallam ó ní wà lẹ́dí nafsi ibi yẹ́dẹ̀ ó ní mo fi ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ wa má sábà wà tó sábà àyíndàlẹ̀ pẹ̀lú ó ní gbogbo sọ́nà méjèèjì tá a bá gbé sí ẹgbẹ́ ìtẹ́pẹ̀lú kùrù sí ọlọ́run ìlà tàhálùkọ̀tún mọ̀lùkọ́ ó dà gẹ́gẹ́ bí òun ká àbí bíi táyà mọ́tò báyìí tá a wá lọ jù bíi arden salah sí ilẹ̀ ilẹ̀ tó ṣe kó tó bíi ékàdì tó pọ̀ àbí ékàdì tó pọ̀ kẹwàá táyà mọ́tò sáàrin rẹ̀ ṣé kò ní parẹ́ sọ́mọ̀ ó parẹ́ sínú àlàáṣọ ọlọ nínú kùrùsíyù ọlọ kùrùsíyù ni ẹ̀rọ kí ni mo pè dábàá kí wá ní kùrùsíyù anábàá Muhammad sallallahu alaihi wa sallam ó ní kùrùsíyù wúyẹn dáhùn sọ yàgá dáhùn sọ yìí mọ́rọ̀ bá dáadọ́lọ́wọ́ ọba fi kìí tàga àjòkó lójú sọ́mà àti ẹ̀lọ́ kùrì sí yíò mọ́wòdì ọkọ́dà níhì àga ayé ibi tọ́lọ ọkọ̀ mọ́ ìgbẹ́jẹ̀ sí lásán ibi tó kọ̀ mọ́ ìgbẹ́ kiri sí ẹ̀ṣẹ̀ orí ìbọn òun gẹ́gẹ́ wà kùrì sí ìgbò tó lọ́wọ́ bá gbé ó kéré ju tó lè gbé ọlọ́ nǹkan ìgbẹ́jẹ̀ sí pé ó ra ti ẹ̀fẹ́ mẹ́tẹ̀ẹ̀ nǹkan ìgbẹ́jẹ̀ sí orí tí ọlọ́wọ́ bá wà orí al'arsh orí tí a fíjọ mọ́ al'arsh tọ́ bọ́ wà ní kùrùsí yìí ṣe wá rí lẹ́gbẹ̀ẹ́ al'arsh wọ́n ní bí sánmà ti kéré mọ́ lẹ́gbẹ̀ẹ́ kùrùsí yìí yẹn bẹ́ẹ̀ ni kùrùsí yìí náà wá kéré lẹ́gbẹ̀ẹ́ al'arsh تبارك يا رب الجلال والإكرام وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات má gbàgbé wọn náà mara ẹ̀lú alùkùránì o wà yá àbèlò arṣà rọ́bì kàfẹ́ọ̀kọ̀ òmìnira má ìdí ṣọ́fẹ́ àrẹ́ṣù ọlọ́ wọn tó bá ti jọ́gbé ìdàkìyàmọ́ àwọn màláìkà mẹ́jọ kan ló fẹ́ gbé ìdání e tó wọ́n máa wọ́n ẹ̀mọ̀ wọ́n jẹ́yà ti débi pé èjìká báyìí láti mo wọ́n báyìí náà ọwọ́ ẹ̀sùn kọ́mẹ̀jì káyẹ̀ èjìká àmà láìka èjìká ẹni ọ̀kan ọmọ àmẹ́bí adámò ó dẹ̀ mọ́ gbin ẹgbẹ́ ẹṣin lórí èjìká ọmọ èjìká àmà ẹni ọ̀kan nu wọn èjìká kan nu wọn tó bẹ́ jẹ́ àrà àrùtù mẹ́jọ dẹ̀ ni wọn àwọn ọmọ rìn five hundred years àti ìtàn lórí èjìká ẹni ọ̀kan. wọ́n sí ìrìn five hundred years èjìká bí five hundred years èjìká kejì àwọn meanwhile àárín sọ́mọ̀ kọ̀ọ̀kan síra wọn jìlẹ̀ èmi five hundred years ní gbẹ́lẹ́ jẹ́bírí àwọn màláìkà méje ìjọ tó fẹ́ gbé alẹ́ pé ìrìn wọ́n one thousand years fún ìjọ ọdún mélòó ọdún mẹ́jọ àti eight thousand years láàfin rìn káyé àwọn màláìkà yẹn jama jama àwọn màláìkà tàwa láwọn ni wọ́n fẹ́ gbé àlàárùsù síbi àlùkíyàmọ̀ àwọn náà agbára wọn kọ́ ni wọ́n fi gbé wọ́n ní gígé tí wọ́n jọ lọ́sọ̀rọ̀ pé ó yà àlàárùsù ṣáàdúró ṣéjìká wọn dúró ń bẹ́ẹ̀ ó sì dúró wáṣà kùrùsí yòhò sàmàwájí wọn àti Ọlọ́run ní àga mi fẹ́ kọjá bẹ́ẹ̀, àga tá ń ṣe mé tí àga ẹ̀ náà lọ mọ́ píkṣọ̀ pé, "Ha, àgátọ́lọ́ fi mọ́ ń jòkó lóbi sọ́nà ní ọkọ̀ fi jòkó o, ó ibi tó kàn án mọ́ ń jẹ́sẹ̀ lé ìwà agbára ta ní kò dìmú rẹ̀ o dákùn ìjágbára ìjọ agbára wọn lóòtọ́ àbí òjágbára wọn lóyá agbára wọn lè jẹ́sẹ̀ gbẹ̀rú eré ta ló fẹ́ yí ta ló fẹ́ wárí fún ìwà alágbára tó lè dúró ní gbẹ́gbẹ̀rú alágbára ilé àwọn àjẹ́ ló fẹ́ kéde àbáwọn oṣó àbáwọn ibo yí àbáwọn ìyàgbó kan àbáwọn ìwọ ni wọ́n ọlọ́dún wọn ni wà láyẹ̀ údùhú ṣígbùrù máa wàhúwà àlejò àbí. wà láyẹ̀ údùhú ṣígbùrù máa wàhúwà àmọ́ gbogbo é tí ò lóko ọlọ́nìtọ̀ gbogbo sọ́mọ̀ tẹ́wọ̀n yà àti ilẹ̀ tẹ́wọ̀n yà gbogbo tí mẹ́mẹ́ tí mo lè mọ́ ní gbogbo ẹ̀ wà láyẹ̀ údùhú ṣígbùrù láti mọ́nítọ̀ méjèèjì láti protect méjèèjì kò

bíbí náà ṣe ń sọ̀fáìbù ń bẹ́ èyí tí ìdí ń ṣe nù bẹ̀ ọlọ́run tó rò náà báyìí ó tún gbọ́ tí ìdí ń sọ bẹ́ tàbọ́nà tó wọ́n ní kọ̀ọ̀rọ̀ ọlọ́run bá tún gbọ́ kí ó tún mọ́ tí ẹ̀ náà wà láàyẹ̀ òòdòdó ṣèjìdógó máa wà hùwà láàdé ìyọ̀lá àbí wà láàyẹ̀ òòdòdó ṣèjìdógó máa wà hùwà láàdé ìyọ̀lá àbí wọ́n bẹ́ kó kíyèsí kìíní kan bẹ̀rẹ̀ tí wà fi máa dára tó wà ní kùrìsí yìí fún ẹ̀ tọ́lọ̀ ń bá ní àti protect islamat bó àti ilẹ̀ bó ṣe tó yìí àti gbogbo tí ń bẹ́nu sánmà àti ilẹ̀ bó ṣe tó yìí tó bá ní àti protect wọn ò ká òun lágara tàwárí ìwọ tí ò lè protect táàdì wọn kò ṣẹ̀ tún need láti lọ wá agbára lọ́dún ẹlòmíì ọlọ́run ní iṣẹ́ gbogbo wọ́n lọ́kọ̀ kó rẹ sínú ìdààmú wọ́n láà ó kó rẹ sínú ìdààmú ó kó rẹ sínú wàhálà àwọn tí kò yẹ kó mọ jẹ́ káwọn jẹ́ là mọ́ra wọn gbọ́ lọ́wọ́ rẹ ṣe tutù tí wọ́n pẹ́ ó lóun ni wà Wọ́n wá lọ́mọ̀ tán àkán fúnra wọn tó wá láwọn làwọn àjẹ́, àwọn kan wá lọ yẹ ṣé wò ẹ, àwọn nígbà táwọn wá rí ìyá rẹ̀ kan ló ti ẹ́ o, bàbá ẹ̀ kan ló ti ẹ́ o, tó kò tó lè dábàá bí a ń bẹ́ o, àbí mo ṣe tuntun okó òbí àwọn àgbà lọ́wọ́ ẹ̀, àwọn àgbà wèrè wù.

ìtọ́lọ́wọ́ ọba ga orí tó wọlé arúṣù tó wà ẹ́ aláàrúṣù ń bẹ lábẹ́ ọlọ́wọ́ ọba ni ó aláàrúṣù yẹn tọ́lọ́wọ́ ń bẹ lórí rẹ̀ yẹn kò sí kankan kò sẹ́dá kankan tí ń bẹ lókè ọlọ́wọ́ ọba ó ga lórí gbogbo nǹkan ni alin alalkhalaiq gbogbo ní jẹ́ ìdọ́lọ́wọ́ ọba ga lórí gbogbo ọba yìí tọ́ ẹni tó bá ti wá wà lókè dákun láti kọ̀ntú ẹ̀ tí ń bẹ nílẹ̀ ó rọrùn àbí ò rọrùn ẹni tó wá wà lókè ní discipline yẹn tó ga gbogbo nǹkan lọ ìwọ wá lọ rèé sábà bàbá kan òun sábà ìyá kan òun sábà fún ìjára bíkẹ̀ tí ń bẹ tó yẹ kọ́ ọmọ pé ojú ọlẹ́ ọ̀nà àrí tóbi òun tóbi òun ẹ̀rì wọn ọmọ ìyá mi ọmọ yìí kòrò sí agbára tó ju agbára lọ الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا ما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. الله àti lò ju àsìkò tí àlàǹkọ́ra àti lò kọjá àsìkò tá a mọ́ sábà lò tó ń já sí pé bí ìbìnrinlá ibi ìlàmà tó sí lónìí ìbìnrinlá ta'ala mo rẹ̀ sọ́nà fìlìbìdáyà jíjó yíò wa pé èyí tó pọ̀ jù nínú àwọn a máa nígbẹ̀yìn báyìí yóò máa rí létí máa ayatul kursi ṣùgbọ́n ìwọ mùsùlùmí ó gbọ́dọ̀ lórí ó gbọ́dọ̀ lọ ẹni tí ó bá sí ìmọ̀ ìyá agbára ẹ̀ ó ní in tí ó tó tó yẹ kó máa dẹ́rùbà ní a máa dẹ́rùbà in tí ó tó in tí ó yẹ kó dẹ́rùbà ní a máa dẹ́rùbà kò lẹ́ kó bẹ̀rẹ̀. àmọ́ ìgbà tá a bá ti mọ ohun tí ń bẹ lọ́wọ́ wa ìwọ náà wo àwọn bá a ti ìwọ náà ṣe ń gbọ́ tòun rẹ̀ ìwọ náà rí kó tóbi àbí òdo kí ló wá tóbi tó lọ́ mọ agbára tó ń lọ tó bá ti wá mọ agbára yẹn wá ní make sure pé agbára kò sí máa fi kún fún gbogbo nǹkan jẹ́ǹtẹ̀ máa lọ rántí jákó máa bẹnu látàyẹ̀ ní gbogbo wa gbogbo wa tó bá ti mọ̀ sí kò sí ń bẹ lọ́wọ́ rẹ ó ń bẹ lórí rẹ ó ń bẹ lára rẹ ń bẹ tò sí ẹnu rẹ ìdí alùpàlùpàkà mú tó máa ń nà lọ́jọ́ kọ́kọ́ rẹ lọ bá rẹ ìkànnì àwọn ẹni rẹ ló sọ kíríkà ó ní kullama atadhakkaru anna kulla shay'in biyadillah itma'anna qalbi ó ní gbogbo ọjọ́ tí bá ti rántí pé gbogbo nǹkan wọn lọ́wọ́ ọba ló wà ọkàn ní ṣùgbọ́n báyìí bẹ́ẹ̀ náà wọ́n ṣe ní gbogbo ọjọ́ tí wọn náà bá ti mọ ewu agbára tí ń bẹ lára kò sí ìjẹ́wọ́ kàn ló báyìí mọ́yà tí ẹnì kẹta wọn dẹ́rù ayé báyìí mọ́yà tí wọ́n dẹ́rù oṣó báyìí mọ́yà tí wọ́n dẹ́rù àjẹ́ báyìí mọ́yà tí wọ́n dẹ́rù lẹ́bọ̀ wọ́n lẹ́nìkan ah, àbí tó gbà kọjá rẹ̀ lẹ́nìkan ògbọ́dọ̀ kọjá mẹ́rin yẹn máa fún ah, ní ìgbẹ̀rún lè wọ́n á ẹmọ́ sọ̀rọ̀ ẹ̀lẹ́ ti jùmọ̀ tó kéèrè òní kọjá ní òkú ní kò sí máa bá ti ọ̀nà kíkiri ẹ̀ máa wá sí ẹlẹ́rìí tẹ̀sẹ̀ ìtọ́nù tó máa fi bẹ̀ẹ́ láàmú kọ́ra ẹ̀kọ́ sí alẹ́ ìkàbílẹ̀ kò sí yà àbẹ̀mọ́ jẹ́ kí kò sí ìwà lẹ́wọ̀ jẹ́ kó tó bá ti mọ iye ó dà sí nǹkan tó jẹ́ nùbà yẹn bá dé kó tó mọ lóòpẹ́ àbá kan bèrè pé àzùkárì wo la lè ṣe kọ́kọ́ lọ ká kò sí ọkọ̀ mọ̀ríkù sí ní first aid treatment náà pé kí ní ká ó ṣẹlẹ̀ wá ọkọ̀ kàkù sí ìlú ya eléyìí ó dàti kìíní dẹ́rùbà ní kọ́kọ́ lọ ká kò sí nǹkan dẹ́rùbà ṣẹlẹ̀ sí ìyàwó ni ó ṣẹlẹ̀ sí ọmọ ni ó ṣẹlẹ̀ sí ọkọ ni ó ṣẹlẹ̀ sí bàbá ni ó ṣẹlẹ̀ sí mọ́mí ẹni ó wà wá pé ah kí ni yẹnu sáré ṣe o ah ó rẹ̀ wá léke ó rẹ̀ mọ́kùrù sí sáré kọ́kọ́ mọ̀ ká ní bí orí mọ́mí ẹ̀kọ́ mọ̀ ká sí mọ̀ ká náà ní ma kájú omi pé fún mọ́mí ẹ̀ àti lápàdà bọ́ aṣọ gbélé insha Allah ìdáni má ti àwọn orúkẹ́ àti ìròyìn àdébẹ̀ ní ìbẹ̀rẹ̀ ìlà mọ́ kọ́ máa ní wọ́n ṣe treatment ẹni ẹni ẹni àjálù ó jẹ́ spiritual àbújá ní ìjọba physical attack ó wá wà lẹ́nu iṣẹ́ challenge kan wá dé kọ́kọ́ mọ́lọ́ka kò sí máa ka máa ka ó wà níbi kọ́kọ́ bá nínú àdánwò kan nínú wàhálà kan nínú làásùgbò kan jẹ́ kí ìjá ọwọ́ ọmọ wá tẹ̀lé ẹnu kí ìjọba kò sí mẹ́ka mẹ́ka mẹ́ka tẹ̀lé ra mẹ́ka mìíràn ọmọ tẹ̀kọ̀rọ̀ mìíràn ọmọ tẹ̀kọ̀rọ̀ mọ́ ogbóoru tó bá rò fún òkòjú yẹn wàlá ọwọ́ kan báyìí ní awájú ọwọ́ kan awalẹ̀ agbóni ní èdè nìyà ọlọ́dà kan ọmọ tí a sáré pé nínú ìwà wọn bá a ti sọ níjọ́ àwọn ọjọ́ mélòó tá yìí sẹ́yìn gbogbo tá sọ yìí ó àti ìmọ̀ ní ẹ̀ kó wà lọ́wọ́ torí pé ana àyíǹda zọ́ọ̀nù àbídí bíi ọ̀rọ̀ tó wá sọ́fà nígbà Muhammad yẹn ó ní ibi táwọn ẹrú mi bá ti ní sí wọ́n ti bá nà ṣe wọ́n tó bá ti fi ọlọ́wọ́ ọba ẹ̀ sí ibi agbára kò sí ọ̀la wọ́n máa sọ wọn pé kí lọ lò ẹ̀rí táwọn yẹn máa ń pariwo lónìí pé àwọn amúsúná ẹ̀ lágbà máa ń sọ inú àwọn wọ́n ní ogun burúkú wọ́n ti jẹ àjẹsára kò sáàjẹ sára kankan kọjá nítorí ọlọ́kàn balẹ̀ yẹn aláìsọ́jọ́ ọlọ́kàn balẹ̀ mọ́ ọdún kan àwọn ààyè wọ́n tẹ̀lé àwọn ọ̀dọ́ kò ṣẹ́wọ̀ kò ṣọ́bù àwa gbé ìjáde lẹ́nu kan èèyàn sì dùn ẹ̀mọ́ á tó dùn ẹ̀mọ́ pàdé orúkọ mi rẹ̀ ńlá àwọn ìlú ìlú yorùbá ilẹ̀ yorùbá ilẹ̀ ìlú yẹn àwa abẹ́ lọ sí wá àti ọlọ́dọ́ mẹ́ta mẹ́ àwa gbé wá àti rẹ̀ central mosque àti wá abẹ́ lọ sí wá iwájú central mosque gẹ́gẹ́ àwa tó gbé oṣù àti mẹ́ta ń takò sí tí wọ́n mọ̀ ń bọ̀. ìjọ kò sọ kò sọ àwọn ilé ìyẹn gbóhùn náà ni a fi bẹ̀rẹ̀ wá sí ìrìn. ó bá ní o báyà ó ṣòro ò báyà àjẹ́ ò báyà lẹ́bọ̀ lòbò ìwà bá dábà. wọ́n bá ti bẹ̀rẹ̀ àwọn orin báyìí bí àfẹ́ ní ìrántí ẹni tó ń ṣe wà ó yá oríṣàyẹ agbọ́dọ̀ gbogbo lẹ́ nínà ní ó parẹ́ láàrínà ìlà àbá bájúlẹ̀ láàrínà ìlà àbá yìí àbá tẹ́lú tí mo gbá fún ọdún amẹ́ríkà náà tẹ̀lé mi nìyẹn awó tà ló ti di ló ti di awú agbé àwọn alọ́bìṣẹ́ ìlú tó gbé lọ ni ìgbàdá ah, ó ti kí ní ó sọ òṣà ọ̀sọ̀ tó níwájú àwọn tání tẹ́gbà tá a gbé ta sí ìfúnta gbèrò tọ́lá yìí bí àwọn olóòjà ṣe dàlú yẹn ah, ah, àwọn àfáà tí wọ́n gbé yẹn àtẹni tó wù nínú wọn ah, ọjọ́ méje ní o ọjọ́ méje ní o ọjọ́ méje tẹ́sọ̀ yẹn mo ti lọ ọdún méje lẹ́ẹ̀lẹ́ẹ̀ta rẹ̀ ìgbàlẹ̀ mo ti lọ ọdún méje pé ọdún méje lẹ́ẹ̀lẹ́ẹ̀ta lẹ́yìn ìgbàlẹ̀ ọ̀tàmọ̀sọ̀rọ̀ 2021 2022 or 2022 i know 2002 year 2000 or 2001

àwọn àwọn ah, àlọ́ àátọ́ ẹlẹ́yẹ̀ ní ìjẹ̀mọ́ ẹgbẹ́rẹ̀ kí ni òsìsí ó ṣe fàrìjẹ́ ah, ẹ̀yìn náà bó lẹ́ni máa gbó ṣàṣíwájú mọ́sálásí ẹ̀yìn tó ṣàṣí àwọn náà ti wọ́n ẹgbẹ́ ẹbí ìmọ̀ lẹ́sẹ̀dẹ̀ ẹ̀ẹ́dẹ̀dẹ̀ kọ òyẹ́kẹ́ gbó ṣàṣíwájú mọ́sálásí wọ́n ní lókè tó ṣàgbẹ̀yìn wọn ọlọ́pàá ò mú wa ẹ̀gbẹ́gbẹ́ òṣẹlẹ̀ òṣẹlẹ̀ adúgbọ́lọ́dọ̀ ọlọ́run wa so ká mọ̀ ẹ̀mọ̀ wọn kẹ́ tó bá ti ní kù sí ìlọ́wọ́ àwọn òṣàdọ́ ìdọ́lá gbogbo ní tọ́mọ́ sọ ìwé òòdì ìrọ̀ ìrọ̀ lásán àyà ní ìbílù mẹ́rin ọ̀tá lọ́mọdà wà ní iná àwọn oríṣi àwọn oríṣi wà láyà ní ìgbà yẹn ilé wa dáa ń gbé oní lẹ́tẹ̀ lẹ́tẹ̀ níbi iṣẹ́ ń sá dọ̀bá ìwọ̀n ní lẹ́ni lẹ́kùn tí máa tàwọn gbogbo lé so bí ilé ilé rẹ̀ náà tẹ́sí àti ìṣèlú ẹ̀kọ́ jẹ́wọ̀ tí wọ́n kọ́ wọn ní ibi tẹ́sí àti ìṣèlú wọn àti wọn kọ́ bí ká bí private minute onígbàjá àti ìṣèlú lẹ́kùn yára ní gbogbo àwọn àgbàwọ́ àdúgbò àdẹ̀rí olóró eégún dámọ́gbọnú gbàlẹ̀ lérí àwọn ọmọ gbogbo kìí ẹ̀kọ́ mẹ́ aṣọ ìdájọ́ ikú rẹ̀ máa bá aṣọ sílò kan wà àwọn ọmọ sáfò ní kíwá dúpẹ́ lọ́dọ̀ lọ sí ìmọ̀ yọjú lọ́tọ̀ wọ́n ti kú bí wọ́n ti gbà

tí wọ́n ti fi ogun ọ̀tọ̀ ní ológun ìkẹmọ́sọ bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní àwọn àbójára bí ogun àwọn sàádọ́gbà jàmọ́ ńgbà tó gùn yẹ dáàrí kan nínú gúrùpù wọn ní ìṣẹ́ mẹ́rin pé àà kútùbí yà ẹjẹ́ káwọ́ bá jọrọ rẹ ó ìkẹwọ́ fún wọn níṣẹ́ láàrin wọn ẹjá sàtàbá sí àdá fún ẹni kan ṣe bẹ́ẹ̀ lọ́dún kan rí àwọn gbé wá ní ọgbà ní láti mú sí àwọn gbé wá ìlọ́ra sọ ìgbà tí wọ́n fẹ́ ní gbogbo àwọn àlàmúdà àti àlàkàlà àdá kí lẹ́nu ọ̀tọ̀ lọ́pàá sí ìgbà wọn ṣe yóò sí òwò agbó ọ̀tù rẹ ló wá kan alọ́tọ̀lọ́pàá alọ́pọ̀ ọ̀tù alọ́ gbogbo ẹ̀ náà fi náà sì wọ́n àwọn àgbọ̀nà àgbọ̀lọ́lọ́ tawakkal ala Allah ya Abdullah Allah lọ gbára lọ́lọ́ lóòótọ́ èèyàn ni wọ́n wàá bá rẹ níbi tẹ́gbà àti ìgbà wọn lọ kọjú fèrè lọ́wọ́ ọ̀gbẹ́ kó mọ̀ pé agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́tún wáyé àmọ́ ka ní ya musa kí ní bẹ lọ́wọ́ rẹ̀ òun náà dọ́nà ọlọ́run confidence gba ìyá àṣẹ pọ̀pọ̀ àmì nà àtàwà ká wà ẹni máa ń Ọ wà lóṣù bí àlà ọgọ́nà mi pa kókó àwọn wà máa rí ọlọ́mọdé sọ̀rọ̀ púpọ̀ ọwọ́ àti ọlọ́ ni mú pàpá rẹ̀ padà àti mú kí ní mú èdè rẹ̀ ọlọ́ni máa wọ́ rí ìsánù àìjò ha sí rọ́ta àrúdá àárọ̀ ọ̀sọ́ dìbò ti wà tẹ́lẹ̀ ó na ọ́ tẹ́jọ báyìí ló wá so ó mọ̀ bá rẹ̀ níbi tí ìbẹ̀rù ti mọ̀ àmọ́ tí bẹ̀rù wa ti dé jẹ́kúndẹ́ pé Allahu la ilaha illa huwa al لا تأكله سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه فيها بهذا وسعته فيه السماوات والأرض ولا يكون حفظهما وهو العلي العظيم mo rò pé bihar ìbáyà ni mo kọ sọ pẹ̀lú àlàyé tí ẹ̀ka ṣe àwa náà ti wá rírí sí fún ntí abdulrahman ibn awf sọmọsí fẹ́ni tó bá fi lè ti dàdá kọlà mọ̀nzílà tó bá ti wọnú ilé rẹ̀ báyìí kọ́rọ̀ àfi ìjàwà yáhù ayatul kursi gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ lè kí lọ́nà mọ́ kàfí ẹ̀ ayatul kursi pẹ̀lú àlàyé yìí náà àwọn tó mọ̀ bí ọ̀rọ̀ àlítà ní bẹ̀rẹ̀ àlí tó ní pé à bóò lẹ́nì kó ó ṣe jẹ́ mùsùlùmí tó ní làákàyè tó wá wọ inú islam kó jẹ́ sùn lálẹ́ láì ní kéré kò bí ìgbà tó sùn láì fi kankan kagbára ni agbára ni kò sí ìfún ọlọ́dà kò ń ṣàfihàn wa lọ́wọ́ ọlọ́kùnrin ṣàfihàn wa lọ́wọ́ fẹ́ ṣàfihàn lọ́wọ́ kó هذا وصلي اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك امن سؤال في سؤال طيب ان شاء الله نبدا في ولا باذن الله هذا وصلى وسلم على رسول الله السلام عليكم ورحمه الله وبركاته